tó a tún ti dé gẹ́gẹ́ bí ṣe wa o a tún ti mú mi wá fún yín lónìí ẹ mọ̀ pa lára ni wá nítorí pé àrà kì í tán nílé alára ẹja lọ wò kẹ́yìn fúnra yín fojú ayọ̀ kẹ́ ẹ fi ti ara yín gbọ́. tóra wàá mọ bó ṣe ń lọ èmi tí mo ní mi ìfẹ́jà láàrin ààrẹ Gani Adams àti Sunday Igboho àti Laji Abbas mo mọ nǹkan tí mò ń sọ gbogbo wọn ni mo ti pè Igboho ní bá ààrẹ jà. Ja gbogbo tó bá wù káàrẹ Gani Adams sísọ Ìgbòho ní bàjá ó dẹ̀ máa yí ààrẹ náà àwọn tó dẹ̀ máa jẹ́ kó yéye bí oníkálukú wọn ṣe ń sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yẹ ká ìwòye pé gbogbo wọn tá a ní tó ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wọn bíi jagunjagun ni àmọ́ táwọn jagunjagun wa bá ti ń bára wọn jà báwo lọ̀rẹ́ ṣe fẹ́ báwo ni nǹkan ṣe fẹ́ sẹ́tù oníkálukú ló níbi tó kù sí i olóyè adéyẹmọ níbi tó kù sí ààrẹ Gani Adams ààrẹ ọ̀nà kakanfò lẹ́ yorùbá ó níbi tó kù sí ààrẹ òpìtàn lẹ́ yorùbá ó níbi tó kù sí ààrẹ àgbàrú fúnra rẹ̀ náà èmi náà níbi tí mo kù sí ìwọ tó bá ti wá wò pé ó níbi kó kù sí ẹ má jẹ́ ká máa judge anybody èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò ní gbà kan máa jà èmi ò ń gbà gbogbo ọ̀tọ́ máa ń bè mí jà tó máa ń bú mi yẹn mo kàn máa ń kà wọ́n bí nítorí wọn ò pé ni torí mi ò ń láì kìkì máa báyàn jà ẹ jẹ́ ká sọ nǹkan tó máa bá ìlú wa lọ ni tí wọn bá bọ̀ tàásì tó dárúkọ mi gbà kan àwo kan tó ń sọ oríṣiríṣi mo kàn máa ń wò wọ́n bíi pé mo rí ẹ̀yà mi kú búra orí mo kàn máa ń wò wọ́n bíi pé wọn ò mọ nǹkan tó ń sọ ni ó ti yé yín tá a bá wo nǹkan tó ń lọ nílẹ̀ Yorùbá ó yẹ ká jẹ́ káwọn ọmọ Yorùbá kórìí wá pé àwa la máa bára wa jà máa gbọ́ sórí íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì ló ń sẹ́tù ìyàwó ló ń sẹ́tù tọkọtìyàwó nísìn tiktok ló ń parí ìjà fún tẹ̀gbọ́ntàbúrò tiktok ló ń parí ìjà fún tọkọtìyàwó ọkọtìyàwó tó bá jà ń kọ̀rọ̀ wọn máa jàjà yẹn wá gbọ́ wá sórí íńtánẹ́ẹ̀tì ṣé bó ṣe ká máa ṣe là ń ṣe yẹn mo sọ̀rọ̀ yìí pé ìfẹ́ la fẹ́ nílẹ̀ yorùbá àfẹ́ mo ní gbogbo ẹ̀yin àgbọ̀rọ̀ dùn tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ mo mọ nǹkan tí mò ń sọ Ààrẹ Gani Adam can say whatever you want to say Igboho can say whatever tó bá fẹ́ sọ Ààrẹ Dájí Abbas lè sọ tó wù Ààrẹ Almaroof gan èmi náà lè sọ nǹkan tó wù mí bọ́ ẹ jẹ́ ká fọpọ́ lọ gbé wípé àwọn pípù yóò fẹ́ràn wa ìjà yẹn náà fẹ́ ká máa jà ní ìnírin jù báyìí lọ o wàláì àmọ́ ẹni tó bá gbọ́n torí ẹ̀ bá pé téèyàn bá wà ní right sense ẹ mọ̀ pọ́n tí mo sọ yẹn èmi ò fẹ́ ká máa jà wá ní ẹ bẹ́ẹ̀ fi wọ́n lé ọmọ máa bára wọn jà ó kẹ ìmájì kí gbòó náà kó máa dá ààrẹ Gani Adams lóhùn pẹ̀lú àwọn nǹkan tó láàrẹ sọ ẹbí ò tí ì o ẹni pé wọ́n ní a máa ba nǹkan jẹ́ irú bí ààrẹ Gani Adams ṣe sọ̀rọ̀ Laji Abbas reply yẹ àwọn ọmọ Gani náà reply gbogbo nǹkan máa bàjẹ́ ọ̀ṣẹ́ rí fún ẹ̀yin Yorùbá gbogbo yín tẹ wá ń sọ̀rọ̀ èmi ò fẹ́ sọ̀rọ̀ mi tí ìráyè ti máa jókòó ṣe ṣó ẹ̀ ń sọ òkò sí bàbá tèmi kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ̀sọ́ babájídé mo rí ẹ gbogbo ẹ tẹ́ ẹ ń sọ kò pé ẹ ààrẹ ọ̀yọ́ tẹ́ ẹ bá mọ ẹ jẹ́ ẹ sọ fún èèyàn ọmọ ọ̀yọ́ lèmi tẹ́ bá dẹ̀ ti ń jùkò yẹn ẹ ń jùkò lu èmi náà ẹ ń jùkò lu aláàfin ẹ ń jùkò lu mi àmẹ́ni tí ò bá wá yé wọn kì í jẹ ààrẹ ọ̀nà kakanfò lọ́yọ̀ọ́ òfẹ́yìí tẹ́ ẹ bá mọ̀ tán ẹ pé Lájì Abbas kó ṣàlàyé fún yín àwọn kan aṣẹnu gbọ̀ngbọ̀n ọ́n tà ìṣe ààrẹ Yorùbá ààrẹ Ọ̀yọ́ ni ṣé bàbá yín ló fi jẹ ààrẹ rí bàbá Aláàfin ló ní ẹ̀tọ́ láti fi anybody jẹ ààrẹ ọ̀nà kàkàǹfò ní tó bá wo ààrẹ ọ̀nà kàkàǹfò ó lè jẹ ààrẹ tó máa pè wá ó lè jẹ ẹni tí ò ní pè wá iye òkun àwa bọ̀kẹ́ máa ní ààrẹ Ọ̀yọ́ wọ́n ń jẹ ààrẹ lọ́yọ́ o fún ẹ̀yin dẹ́ẹ̀dẹ̀ mọ ìtàn wọ́n ń jẹ ààrẹ ọ̀nà kàkàǹfò ọmọ Ọ̀yọ́ kì í jẹ́ wọ́n á ní àtó bá jẹ́ ọ̀yọ́ táwọn ọmọ ọ̀yọ́ kì í jẹ́ ó lójú ibi tí wọ́n ti jẹ ààrẹ gbogbo àwọn yábí gbogbo àwọn ààrẹ ọ̀nà kakanfò tó ti lọ wọ́n ń sọmọ ọ̀yọ́ o a ní ọmọ tápà alọ́mọ ọ̀bàdàn tó ti jẹ alọ́mọ àfọ̀njá sọmọ ọ̀yọ́ làfọ̀njá ni tí gbogbo etí ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀tò gbogbo alámọ̀tò àfọ̀njá ẹ jẹ́ ká máa ní sùúrù ẹ tí ò bá mọ̀tò ẹ̀ bèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ka ẹ má kàn máa bọ́ sórí social network ẹ kàn máa táìpù kọ́mẹ́ǹtì kẹ máa búyàn mo kàn wo idiot kan tó sọ fẹ́ mi pé hypocrite ni brother òun tó ń bọ́ síbẹ̀ torí mo mo mo update you don't know me so tírú èmi yìí bá update ẹ má máa sọ̀rọ̀ tó àwọn àmọ̀ nǹkan tó ń lọ àwa náwó anára anápa àṣe wàhálà gbogbo ẹ̀ là ń ṣe lórí ẹ̀ ó yẹ kẹ́ máa yìn wá ni but àwọn èèyàn ń yìn wá but àwọn kò mọ̀ wá ẹ kàn bọ́ sí dẹ́ bá kàn ti rí pọ́ ṣí àǹkan ẹ kàn sọ̀rọ̀ gbà ò èmi ò lè allow I need I never support ààrẹ Gani Adams for nǹkan tí mo disagree gidi bọ emi ò fẹ́ kí ìjà ṣẹlẹ̀ nílẹ̀ yoruba mi ì kawata le tá pera wa sọ́nà àwa tá a lè wa sọ̀rọ̀ kí nǹkan ṣẹ́tù mi ì ko kó pe awa àwa gangan làwa máa jà mo lérò pé gẹ́ẹ̀tì kan tí mo sọ mi ì ko kó pe awa àwa tó yẹ pé la awa ta a yoruba ta se a ṣe da àwa la máa máa wa ja ọ̀pọ̀lọpọ̀ ti bu mi ṣe bóbìnrin kan ló bọ́ tá à ń jọ sí kí ni woman mo tẹ̀ máa dárúkọ ẹ̀ lẹ́nìí kí ló ń jẹ́ sísá mi stọ́ sọ bẹ́ẹ̀ tó ń gbìjà àwọn èèyàn tó sọ̀rọ̀ ó bú mi ó bú yàwó mi ó bú mi dáadáa mo pè é ọba ńlá anybody ẹ confam àbí kẹ ṣí àkíyèsí ọba ńlá ó bú ìyàwó mi lórí pé ìyàwó mi sọ̀rọ̀ kan lórí àwọn tó lọ sí kínní ó ó fọwọ́dù ó búyàwó mi àbúrò mi kan náà òun náà sóde ọ̀rọ̀ ó lọ ẹ̀dà ọ̀rọ̀ ó bú wọn bọ̀ tí bí lọ́rọ̀ bá òun sọ nítorí pé bóun ṣe mọ̀ sọ ni ọba ńlá ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni ẹ̀dẹ̀ mọ̀ pé mi ò ń bóbìnrin ágìl níjọ́ tó búyàwó mi ó tún bú èmi náà ó láwọn kan máa rà mí pa mi ìwá tí ì rí ìyá olúwẹ̀ mi ì tí ì rí bàbá ńlá olúwẹ̀ tó lè ra ẹ̀mí pa wọ́n lówó tiwọn mo ní tèmi ni èsì yẹn fọba ńlá ni o wọ́n ní owó tiwọn mo ní tèmi ni torí mi ìlera ọba ńlá gangan fúnra rẹ̀ ó wá kémi wá bọ́ta kémi máa sọ̀kò sí ọkọ títí ẹ̀ ṣó dáa bẹ́ẹ̀ torí mi gbọ́n wọ́n dẹ̀ kọ́ mi léere tí bá fẹ́ bọ́ta kí n bu ọba ńlá kí n ta sọ́kò ẹ̀ mo léèbú tí mo lè bu bọ̀ mo ṣe kéde mo pipe down nítorí pé ọmọ ọgbọ́n ni mí ọkọ mi ní ọgbọ́n ìlú yorùbá ni mo wà mo wá sílùú bàbá mi mo padà sí amẹ́ríkà mo lọ london mo ṣe gbogbo ẹ̀ gbogbo kíní ọjọ́ kan a máa fi sílẹ̀ ní estop ṣe bẹ́ẹ̀ whatever tó bá ní láyé yìí ikú lópin ìjà wèrè wo là ń bára wa jà gangan sẹ́ẹ̀ ìjà wèrè wo là ń bára wa jà àbúrò mi kan náà mi ìfẹ́ dárúkọ ẹ̀ ó yín bọ́ọ̀sì mi ó ń ta sí mi aláàjì Ee, lẹ sọ̀rọ̀ kan nígbà tẹ wàá ń gbòó ṣé mi lẹ̀ ń bá tó bá jẹ́ mi lẹ̀ ń bá mo ka kíní ẹ̀ kó insult my dear mo rí ẹ má bínú mi fẹ́ sọ̀rọ̀ mo kàn sọ díẹ̀ ni. oyin bọ́ọ̀sì mi òun gbọ́rọ̀ ẹ̀yìn má jí kéèyàn oyin bọ́ọ̀sì mi kó ní wọ́n lòun ni bá tí ẹ̀ mo kàn wọ́n pé wọ́n ìjà kaná ni mo kàn sí ni ó ti yín ẹ̀yẹ wá níjọ́ tó bá lábẹ̀rẹ̀ sí ní búyàwó mi fátáfátáfátáfátáfátá tó ń sọ̀rọ̀ kémi náà wàá bọ́ta kí n gbá àpò títì àtijọ́ de nǹkan kan náà nìyẹn nǹkan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn ìjà yóò dá nǹkan mo kó náà àwa tá a gbéra agbàgbowó lọ a travel láti gbowó láti èkó direct sí ìbàdàn àti ìbàdàn sí gbowó àti gbowó sèkó padà sí ìbàdàn again ó yẹ kẹ́yìn àwa náà kì í ṣe pé olówó kan tó ń fẹ́ fún wa lówó ni ó wá lówó lọ́wọ́ o ó lọ́lá o mi ì tiẹ̀ lè pé láàbúrò mi mọ́ná because kò fún mi ní respect tí mo tí mo fún olópo onípò oníyì o ò ní o olówó o ò ní o ikú yìí lòpin hmm. rest in peace Sisi Quadri ọ̀rọ̀ ẹ̀ wá sí mi lọ́kàn Fọláṣadé ọba ìlú kan ìyá mi mo rí ẹ god bless you Gbajabiamila olúwa fẹ́ràn mi rest in peace bọ́ yẹn last week monday ó wà láyé o last week tuesday ó wà láyé o wednesday ó wà láyé o ó lọ sí show lọ́lọ́jọ́ dé o ẹ jọ kí ni ìjà tá wá ń jà kí ló wọ̀ ọ́ gangan náà. Kini ni íńtánẹ̀tì àtà alájà má wọlé nǹkan ẹ̀sẹ̀ kí ni íńtánẹ̀tì táwa sọdọ̀ búra wa kí ni èrè tó wà ń bẹ̀. Rufus mo rí ọlá Jesus èrè wo ló wà ń bẹ̀ ọ̀nà ọládé Yusuf oníbàjẹ́ faslat my sister ìyá mi ọlọ́run níjó bàjẹ́ fọlá dash mo lẹ́yìn náà ọlátúnjí àmùdá èrè wo ló wà ń bi ìbú ẹ mọye èèyàn tó ti bú àwa àwa kàn fi ṣoṣo ni ọlọ́run tó ń kẹ́ wa sí ni ọlọ́run tó ń fún wa níyì sí ni ojoojúmọ́ ara tó fi ń mọ̀yàn kódà èèyàn tí mo tún ti mọ̀ lọ́dún yìí kọjá èèyàn tí mo mọ̀ last year gbogbo àwọn tó sọ ààrẹ àbá mú ẹ àbá gé ẹ lọ́rùn a máa pa tí wàá lè lọ ṣe fún mi gbogbo fi tán rí mi láwọn èèyàn gidi tí ò ń ṣe àwọn olórí burúkú bàbá à ń gbádùn oṣù yìí mi ì lè dọ́ọ̀jì rìn mo lọ ilé oúnjẹ wọn bò mí mo ṣẹ̀tọ́ mi fún ọ tí mo lè ṣe fún à ń complain pé kò sóúnjẹ nílò òótọ́ ni bọ́sẹ̀ fẹ́ gbọ́ tẹ bá dé itri èrò pọ̀ tó náwó nǹkan tí mo fi sọ fún yín pé ọlọ́run ò lè pín dọ́gba so ìwọ tó bá ti wá mọ̀ pé ọlọ́run ò lè pín dọ́gba ńṣe ni kò gbà fọlọ́run o tó bá ti bìlí pé bàbá tó wà lókè yìí kò lè pé kíní ìdọ́gba gbà fún ọlọ́run ọba tọ́lọ́ bá fún ẹni kò gbà o àwa tá a ní change díẹ̀ gbogbo fast food tá a lọ àwọn tí mò ń rí bẹ́ẹ̀ kì í ṣe pọ́ jọmi lọ àbọ̀ wọ́n ń jó gidi àwọn tó bà nìkan ló mọ̀ ẹgbọ́n tí mo máa ń sọ pé ẹni bà ló mọ̀ that's one little lákérélé nísàlẹ̀ akérélé bó o dé yà kó jẹ oúnjẹ wàá jẹjà one five àwọn èèyàn dẹ̀ ń rà á àwọn kan dẹ̀ ń pariwo à ń ṣí pátá à ń gbé fùrọ̀ kiri ebi ń pa wá ebi ń pa wá nǹkan tèmi ń sọ fún yín nìyẹn o ẹni tó bà nìkan ló mọ̀ o inú kòsíkòsí àwọn èèyàn sì ń jóúnjẹ three four thousand five thousand ten thousand gan tí mo rí dọ́là mo jókòó báyìí èmi àtàlájì mo ní ah brother, mi kan lùdí ìbàdàn mo ní alájì alájì ló tiẹ̀ sọ̀rọ̀ pé wọ́n ní kò sówó nǹkan làwọn èèyàn máa ra yìí akínsẹ̀ mú mú rí ẹ ó rọ ọmọ àtibá. the more you live hmm, the more you learn wàláì tàlà kò sí rọ́ńbẹ́ o kò sí rọ́ńbẹ́ o because mo wà surprise níbùn nílùú bàbá tèmi gangan wọ́n ṣe ní kò sí owó lọ́yọ̀ọ́ wọ́n gbé mi lọ síbi kan akínsẹ̀ mẹ́ ẹ ṣàlàyé bẹ́ẹ̀ fún mi tó ti ń ta ah, fast food kan níbẹ̀ tá a lọ́bẹ̀ oúnjẹ táwọn èèyàn rà ẹni tí ò bá lówó lè wọ bí owó lè ra nǹkan one thousand naira jáde. no nẹ́tíwọ̀kì ni alájà nẹ́tíwọ̀kì ni. àbúrọ̀dà mi ò máa ṣe gan-an Gbajabiamila mo máa change orúkọ mi èèyàn mẹ́ta gan ló ń pè mí ní senior man senior man tó ń rí mi ládùúgbò tó ń rí mi ládùúgbò mínísítà lákèrèlé lọ́yọ̀ọ́ senior man adéjẹ̀bọ adẹ́gbàá Adegboho Adebadan. That's what's up. You are right. Ayé yìí kò lè dọ́gba ẹni tó bá bà ló mọ Adémọ́lá Adélékè ìjọba ẹni tó bá bà ló mọ o ẹni tí ò bà ó mọ nǹkan kan o gbogbo abakànṣe ń pariwo tá à ń jamborí ẹnu kò kọ́ ẹlòmíì rárá mo fi Ọlọ́run búra mo á rí nǹkan táwọn èèyàn máa ń sọ yìí pé wọ́n increase oúnjẹ mo sọ̀rọ̀ ọjọ́ kan àwọn kan bú mi mo kàn máa wò wọ́n ni torí ti di mọ́líkì mo ní epo epo òkú òní wọ́n ti po ní six fifteen nílùú bàbá tèmi o àrépo six ten lọ́yọ̀ọ́ àdẹ̀répo six fifty epo òdọ́gba gbogbo everywhere in the world ni wọ́n ti po bákan náà even lamẹ́ríkà yìí ní gbogbo díìsì epo òní bákan náà wọ́n á béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ok wọ́n ti po ní six fifty ṣé ẹ ló ní kí n ra eba water ní five hundred lẹ́nìí kó dọ̀là kan di six hundred ṣé ẹ ló ní kó ta tàtàṣé mẹ́fà ní five hundred naira lẹ́nìí kó dọ̀là kan ta di six hundred ṣé ẹ ló ní kó ta ẹ̀pà lásán tó gbé gbogbo àwọn nǹkan tó ń ṣe ìlú wa mo sọ àwọn aláìmọ̀kànmọ̀kàn wọn ní kí n gbórí wa ibi tèmi ń lọ èmi ò fẹ́ ìjà láàrin Adéyẹmọ àti Ààrẹ Ọ̀nà àti Laji Abbas even myself èmi ò rẹ́dì láti bẹ́ẹ̀ nìkan kọjá o ẹni tó bá fẹ́ bá mi jà kàn tọrọ ẹ jẹ́ ni o tẹ́nìkan bá bọ̀dà tó bá ń bú mi ṣe o fẹ́ fi mi wérò ni mo fi ọlọ́run búra tẹ bá dé ẹni bọ̀dà ẹni bọ̀dì tó bá bọ̀dà tó bá ní ààrẹ àlùmárùfù yẹn wọ́n yẹn ó ti lè ṣe kinní kan má yẹn ó ti lè sọ̀rọ̀ jù ó jàǹbla ó ṣe gbá ó ṣàwò ó fẹ́ fi mi wérò ni ẹ bìlíìfù ẹ̀ kò lọ́rọ̀ tó fẹ́ sọ fún mi torí mi ìwà àbàjẹ́ sẹ́nì kankan ọlọ́run dẹ̀ ní jẹ́ kémi náà mọ iye ara mi gbogbo ẹ̀yin fans mi tẹ wà nídìí whole world mo mọ iyì yín gan torí ẹ gbóṣùbà fún mi èmi tún rí fans tó tún ní ààrẹ sẹ́ a máa sanwó oúnjẹ yín sẹ́ ẹ ní sanwó bàbá mu ni ẹ lóúnjẹ eleven thousand wọ́n sanwó kí làwọn ń bá ká táwọn kan bá ń bú wa táwọn máa ń wò wọ́n bí eleven thousand ṣe jẹ́ owó kékeré lójú ẹlòmíì owó ńlá ni wọ́n sanwó oúnjẹ mi wọ́n ní ààrẹ wíwá mi máyẹ̀ ní ààrẹ mi ìfẹ́ mọ iye oúnjẹ tẹ́ ẹ rà sẹ́ ẹ túra take away mo ní rọ nǹkan ta fẹ́ràn eleven thousand sí five hundred wọ́n mà sanwó fáàsì mi yẹn dọ̀la mo ní fún mi lórúkọ ní aláàjì máa ma wò yín bọ̀ tó bá wo ṣó yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ire owó orí ọmọ àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà tójú tẹrùn ilé alákọ̀ọ́kì gbé àpò ò gbẹ àpò ti yọ owó yẹn kò ní gbẹ èmi nìkan tán láì ṣe páàrẹ̀ olówó lọ́bọ̀ bọ́yẹ̀ sọ fún pé ó ní aláàjì mi ìfẹ́ mọ nǹkan tẹ́ fẹ́ jẹ́ bíbá ilé ní sẹ́ẹ̀ máa sanwó ẹ̀ àwọn nǹkan tá a rà pẹ̀lú àtàwọn àbúrò mi eleven k seven hundred ó sanwó àwọn èèyàn nìyẹn tèmi tí mo rí ẹ Sunday Solomon mo rẹ iná ẹ má bínú mùsùlùmí àwọn Ọlájídé mo rí yín ẹ jẹ́ ká ṣe dáadáa èmi ò fẹ́ ìjà whoever tó bá ń sọ pé ẹ Gani sọ̀rọ̀ fine ààrẹ Gani Adams ààrẹ ọ̀nà kakanfò lẹ yorùbá sì nílé ní kò sí nǹkan tẹ́nibọ́dì lè sọ ẹ̀ lè yọ ọ́ àfi tó bá kú bẹ́ẹ̀ ni ààrẹ ò pé tán kò sẹ́ni tó lè yọ ààrẹ ò pé tán lórí oyè ẹ̀ wọ́n ti fún ní bọ́n ṣe fún ààrẹ ò pé tán lóyè bẹ́ẹ̀ náà fún ààrẹ ọ̀nà kakanfò lóyè náà fún èmi ààrẹ almaruf náà lóyè bí olóyè adéyẹmọ ṣe gba oyè lọ́dọ̀ ọba náà ṣe fún gbogbo wa àmọ́ ìjà láàrin wa ẹ jẹ́ lọ wọ awọ́ ẹ̀ kó lẹ̀ tí n bá ṣe ṣó tí nǹkan bá ní mò ń bò ń wí tí n bá dárúkọ pé àáfàá àáfàá yàtọ̀ sí àáfàá wọn dẹ̀ pọ̀ o àáfàá dẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá àìmọye àáfàá mo ti bá Lagbaji sọ̀rọ̀ níta ti jọ wà lórí TikTok pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ ní aláàjì àmúmọ̀ aláàjì ọmọ wọn ṣèbí níjọ́ tá à ń sọ ọmọ kan sọ mo ní bàbá ẹ ṣáàjà máa wo gbọ̀ ẹ̀ràn nígbà mo dé Ìbàdàn ta lọ́lọ́run fún ọmọ mi mo fẹ́ lè ṣubú inú mi dùn pé mo tún rí wọn a tún yọ̀ mọ́ra wa gbogbo ìjàdá jà yẹn náà ó appreciate ẹ̀ Oríyọmí Hamzat gbogbo alájọ lájọ dúró dáadáa kọ́ ló lótú bàbá mi àgbàlagbà oyè bàbá gan ó fọ́ pé gbogbo ara tó wà ń bì nǹkan tó yẹ káwọn ọmọ Yorùbá ṣe ni ẹjẹ amújà kúrò wọ́n tó bá ti mọ̀ pé alẹ́ òṣù ọ̀fun ẹ̀ ìwọ tó bá ti mọ̀ pé alẹ́ ṣùọ̀ fún ẹnìkan ni kó máa ṣìkà tó bá ṣe lára èèyàn gbogbo ayé máa mọ̀ pé ó ṣe lára ẹni tẹ́ ẹ bá gbọ́ Yorùbá tíyàn kan bá ń ga tíyàn kan bá dúpọ̀ fẹ́ ṣe lára àbò fẹ́ ba tiẹ̀ jẹ́ o mọ nǹkan tọ́lọ́ nílẹ̀ fún ẹ ẹ má jẹ àgùlẹ̀ ṣe lára wèrè kankan tí nẹ́tíwọ̀kì ẹ bá ń lọ ẹ má bínú nẹ́tíwọ̀kì wa ló fà á ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa ìlú bàbá wa ni èmi ò ní láti ba orúkọ a láti máa bú ìjọba i'm telling you nobody should tẹ bá tẹ ń bú ìjọba gbogbo ẹ̀yin tẹ ń bú Bọ́lá Ahmed Tinubu ẹ kàn tọra yín jẹ ni àwọn tó ní owó yìí ní owó èmi kan ti wá láti Amẹ́ríkà mo fọ́ à ń rí mọ́tò mo ti máa ń sọ ti pẹ́ àgbẹ̀ lamẹ́ríkà ò ní alówó bọ̀tà wà pa wà òkè kò sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí kò sí nǹkan tí mo fẹ́ ṣe mò ń rí àwọn mọ́tò dẹ̀dẹ̀ mo dẹ̀ ní kò sówó nílùú wa mọ́tò tó wọ́n ti eighty million on the street pẹ̀lú bọ́ọ̀nà ṣe bàjẹ́ tó lọ́yọ̀ọ́ nìbàdàn níkiri lọ́sọ̀gbò ní Kwara lẹ́kọ̀ọ́ a máa ń ra àwọn bọ́ìsì máa ń gbowó ọpẹ́ ẹni tó bá mọ̀ ló ẹni tó bá bà ló mọ̀ so ẹni tẹ́ bá ń bá báwọn èèyàn pariwo pé àpò gàrí wọn wọn lówó ni àwọn tí wọ́n rí wọ́n rí if you want to know Nigeria nǹkan tí bàbá Buhari sọ yípo òun ò tí ì rí òkú ebi ní títì ní two years ago nìyẹn ẹ lọ sí Italy when you get to Italy ẹ̀rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn èèyàn ń jẹ oúnjẹ tó dáa wọ́n ń ro oúnjẹ gidi jẹ tó bá dẹ̀ wọ itri mi ì jẹun tó bá yẹ kó kàn fẹ́ mú meat pie àti sausage ló lè má ná ju bí one thousand five lọ tó bá ti di pé oró oúnjẹ ó ra iṣu àtẹyin lásán ó ní nǹkan tó máa tan ẹ wò ó ẹni bà ló mọ̀ o ìwọ tó o bá rí jẹ rọra dúpẹ́ fọlọ́run o ìwọ tó bá rí jẹ dúpẹ́ fọlọ́run o ìwọ tó bá rí náà tún dúpẹ́ ìwọ tó bá rí one zero zero jẹ dúpẹ́ àbí tó bá rí two two zero jẹ dúpẹ́ ìwọ tó bá tún wá rí one one one tó pé tó jẹ mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ three zero yẹn ló jẹ three three ló jẹ lójúmọ́ àbí báwo yẹn máa kó tiẹ̀ my brother and sister tó o bá dúpẹ́ o kàn ń tọrẹ jẹ ni tó o bá wá lówó tó o bá ná. No ó tún tọrẹ jẹ ní o tó bá tọ́jú owó báǹkì sórí gbogbo owó tó ṣiṣẹ́ fún yẹn àwọn èèyàn ló máa bẹ́ẹ̀ ná nítorí pé ikú kò ṣúọ̀ fún ẹnì kankan tá a bá kan sọ ọ́ ní ẹ máa sáà ní kú ni kò sẹ́ni tó fẹ́ ju sáyé ẹ wo Sisi Quadri one minute silent for that boy for that man. ẹjọ ogun ẹtẹ wà ń bí Musbah Ọlájídé ẹ bá mi ṣe rest in peace fún Sisi Quadri I really love that guy but Ọlọ́run ti mú lọ́sìn àmẹni tó máa kú lọ́la àmẹni tó máa tẹ̀lé tọ̀la àìmọye tó ti kú lẹ́yìn tìbí torí Sisi Quadri jẹ́ popular person lẹ́sẹ̀ mọ́ ariwo ẹkún ti sọ lọ́dẹ̀dẹ̀ àwọn kan báyìí àwọn kan ti kú báyìí àwọn kan ti kú Ọlọ́run níjó bàjẹ́ o. God bless you all. Ó dàbọ̀. kò wá ní jù báyìí lọ lórí ètò yìí fún tòní fún ti sáà yìí à ń lọ à ń padà bọ̀ nítorí pé àwa ò fìgbà kan dáwọ́ iṣẹ́ dúró títí wá dìgbà míì táwọn tó máa wá sójú ìwòran yín pẹ̀lú àkọ́tun orú àwọn àṣàyàn ètò báyìí tó ní gbọ́gbọ́ tó dùn tó máa jẹ́ kẹ́ enjoy ìdè yín àti àwọn activities yín bàbá wo ló ń kí yín o ẹ ṣáà máa bí mi like kẹ́ ẹ máa bá mi share kẹrin máa bá mi subscribe the multitude títí wá dìgbà míì tájọ máa pàdé ẹ̀yà ṣẹ́ o. thank you